الحمد لله أعوذ بالله أعوذ بالله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة نبوة محمد صلى الله عليه وسلم لينا مكي تبوى وأمياه lọ́kùnrin ni àti ní obìnrin lọ́mọdé ni àti ní àgbà pàtàkì jùlọ àwọn bàbá wa tí wọ́n ń bẹ níkàlẹ̀ bẹ̀rẹ̀ wọn bá subhanahu wa ta'ala padà sí aburú kọ́nà ọmọkùnmọ́jì kí ó tọ́ sí i ní ìtìsíwájú àwọn ọ̀rọ̀ tí ọmọ ìyá wa tí wọ́n darí ètò tí wọ́n sọ nípa mi personally àwọn nǹkan tí ó tú ohun ló pọ̀ jù mẹ́ ṣùgbọ́n dáadáa náà ni tí wọ́n gbà lérò ọmọ ọba subhanahu wa ta'ala kí ó lè jí àwọn nǹkan wọ̀nyẹn kú bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kọ́wọ́ ti kí àpẹẹrẹ sọ̀rọ̀ kò tọ́ sí ẹnìkọ̀ kàwá náà. lẹ́yìn ilé tọ́pìkì tí wọ́n ní kí àjọmọ̀ àgbéyẹ̀wò ọba ní ẹgbẹ́ àti dáadáa rẹ̀ bákan náà àbúrò rẹ̀ ní ìdàkejì íńtánẹ́ẹ̀tì nǹkan tí ó kọjá káṣẹ ìtumọ̀ define ẹ̀ torí pé àwọn ẹ̀yà wa gan sọ́jẹ́ ìyá aláta ìyẹn elépo ìyẹn eléwédú àwọn gan mọ̀ tí wọ́n ń pè ní íńtánẹ́ẹ̀tì torí pé kò fẹ́ sí inú ilé tí ó wọ̀ nísìn òbí gbìyànjú bóun ló ń ṣe fẹ́ kọ̀ǹtó àwọn ọmọ òun lórí lílo íńtánẹ́ẹ̀tì tí ẹ náà bá ti rówó àti fóònù tí ò ju ten thousand lọ ó pọ̀ jù òun náà ti bọ́ sórí íńtánẹ́ẹ̀tì yóò ra dátà yìí so èyí tó wá fẹ́ lọ ń bẹ̀ yìí ó ṣe Facebook ni ó dẹ̀ ṣe Twitter ló fẹ́ lọ bó ṣe Instagram ni bó ṣe Telegram ni ló máa lọ ibi tó bá wù ní àwọn nǹkan wọ̀nyí lára àwọn nǹkan tó ṣe wípé tá a bá ní ká wo àsìkò tó dáyé ìyẹn íńtánẹ́ẹ̀tì àti òòlù ètí ò ti fọ ọgọ́rùn-ún ọdún yìí ṣùgbọ́n ní tó wá wo àwọn àǹfààní tó ti jáde ńlẹ̀ bákan náà àwọn aburú tó ti jáde ńlẹ̀ èyí ó gbọ́ lọ́mọba tó yìí tí a máa wo àǹfààní tó ti jáde níbi íńtánẹ́ẹ̀tì bákan náà àwọn aburú tó ti jáde bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan ni wọ́n lò fún bá ṣe ń lò fún nǹkan dáadáa ni wọ́n lò fún nǹkan aburú níbi máa ṣe ń sọ̀rọ̀ yìí ọmọ ìyá wa tó ń darí láptọ̀pù tó wà wájú mi bẹ́ẹ̀ ló tún gbé kìnnìfóònù sókè yìí ó ti jù sórí íńtánẹ́ẹ̀tì dátà ni ó ti ra dátà ó ti jù sórí íńtánẹ́ẹ̀tì kí ni nǹkan tá à ń sọ yìí eléyìí nǹkan tí ó ṣàwọn èèyàn láǹfààní orin tá à ń bára wọn sọ ṣùgbọ́n bó ń ṣe ń ṣe léyìn nígbà yìí làwọn míì náà wà ń bò míì tó ṣe pé aburú làwọn ń display sórí íńtánẹ́ẹ̀tì bí wọ́n ṣe ń gbé ọmọ tí ó wà ní òòrùn síbẹ̀ ni wọ́n gbé ìtò ṣe wípé gbáyà rẹ̀ ó ṣílẹ̀ lóbìnrin ni wọ́n gbé ìtò ṣe wípé ó ṣe irun rẹ̀ lẹ̀ ni wọ́n gbé ìtò ṣe wípé wọ́n ń ṣe ṣekúṣe débi pé gbà ní ẹ̀yìn tẹ́ lẹ́yìn lọ sórí íńtánẹ́ẹ̀tì ní tẹ́ fẹ́ wo nǹkan tí ó da àbí nǹkan tó da abẹ́ fẹ́ wo nǹkan tí ó ṣe yí láǹfààní àbí nǹkan tó ṣe wípé kò ní kò nira báyìí tẹ́ẹ̀bálẹ̀ wo ẹ̀mọ̀ ń pa rẹ̀ náà ibi tẹ́ ti lẹ́yìn lo íńtánẹ́ẹ̀tì yìí ẹ̀ẹ́tún kan ẹ̀ẹ́kàgbákò ẹni tí òye kẹrin bí kánáfẹ́ ṣe polówó wọ́n lè gbọ́ obìnrin tó ṣe kó ṣe báyà lẹ̀ wọ́n gbé wá fún yín ọmọ tó ṣe wípé ó ló wà wọ́n gbé wá fún yín bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ni tí ẹ̀yin bá lọ síbẹ̀ ọ̀tọ̀ ni tí ẹ bá pàdé tó wá fún bóò ní sọ ìtọ́ọ̀nù bóò ló ṣe fẹ́ẹ́ lóyún kálukú wá sí ẹlòmíì yóò ní jẹun wò díẹ̀ jẹun wò díẹ̀ yìí òun yóò di nǹkan tí yóò padà sọ dídàkudà tó jẹ́ pé kí èyí tí ó rọ kìrìkà gbogbo wa ni kódà ẹlòmíì bó ṣe ló ń mọ́nítọ̀ àwọn ọmọ ẹ̀ tó àwọn sì yọ kí ìṣe wọ́n ń yọ ọ ṣe tó ipé ìtọ́nìdì náà ni ká access to fóònù tọ́bádẹ̀ ti ra data. ní kódà bó ṣe 100 naira ló ní lọ́wọ́ wọ́n sọ pé data 100 naira náà wá so bó ṣe ṣẹ́jú márùn-ún sáré lò yóò rí nǹkan fi wò so ló jẹ́ pé nǹkan yìí ni aburú rẹ̀ pọ̀ ọ̀nà ọba tó ṣàánú wa ni ìkanú àwọn afáàsọ́nà ṣéèkì عبد الكريم الخضيب حفظه الله تعالى wọ́n ní ìjọ kan àwọn wò pé ah, ọmọ ní ẹ̀sìn lè máa ka tírà lórí fóònù gan nísìnyí pé àwọn náà wá wò fókè à ah, àwọn tírà kan pẹ táwọn lè gbé sórí fóònù mi táwọn lè pariwo lórí fóònù wọ́n ní ìjọ kí àwọn dáúnlóòdù tíra yẹn àwọn ń ṣí lọ́wọ́ yìí òun ni fọ́tọ̀ àwọn obìnrin tí ó wà ní òwò wọ́n pè wá báwọn ẹ̀rùn pé wá wọ play store ẹ̀ dáúnlóòdù wọ́n lè ní mọ́tàbà kìíní kan tó ṣe pé tírẹ̀sì ló wà mẹ́ ṣùgbọ́n tíra yẹn àwọn tí wọ́n ṣe àbí kìíní application yẹn àwọn tí wọ́n kọ́ wọn lè ṣe wípé ká mọ́ polówó so google polówó àwọn nǹkan kan so lára tí wọ́n á polówó òun náà ni ọmọbìnrin tí ó wà ní òwe yìí sheikh abdulkarim wọ́n ní ìjọ yẹn náà ni àwọn ti bí ti program yẹn kúrò so láti gbà yẹn ni àwọn òlò tíra lórí fóònù àwọn òlò tíra lórí fóònù àwọn padà sí táwọn ń bá yí tẹ́lẹ̀tẹ́lẹ̀ káà máa lo hard copy tó bá jẹ́ pé mi ilé orí íńtánẹ́ẹ̀tì àbí kí ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ó túmọ̀ sí pé òun ṣe olúwa yìí náà ṣe fún reality ni àmọye ọ̀dọ́ tó ṣe pé ó ti dìdàkúdà látara ọ̀run kàmá kò láníyàn fóun fẹ́ lọ wòkú tẹ́lẹ̀ ó kàn rí bẹ́ẹ̀ kan náà ni kí ní ó bá ràn máa lójú lórí jíkẹ́ ń kó dáadáa ṣé obìnrin lè ṣá àbí ọkùnrin ni rẹ̀ fóbìnrin a ìwú kí olówó tó aṣọ olówó yóò tún wò yẹn náà tó wá yá yóò wọ̀ títí títí yóò fi wá di nǹkan tó ṣe pé yóò di àkóbá fún tó wá tún ìjọ kejì yóò tún lọ síbẹ̀ ìdé ìgbé kóhùn tó ń wo fúgbà díẹ̀ títí tí nǹkan yóò fi jẹ gàba lórí ìgbésí ayé yóò wà ní nǹkan tí ó mọ̀ so látara rẹ̀ yóò dẹni tó ṣe pé yóò mọ wọ́n bóun ló ń ṣe fẹ́ ní connection pẹ̀lú àwọn nǹkan báyìí yóò lọ orí Facebook yóò lọ orí Instagram gbogbo àwọn ibi tó ń upload pictures àbí àwọn short short clips video. yóò lọ síbẹ̀ yóò máa wò. iṣẹ́ ẹ̀sìn ṣe léwọ̀ inú ẹ̀ ni ó ti máa yí lóòjọ́ wípé aburú rẹ̀ ní tí ó tàbí ṣùgbọ́n ni ìpè ó pọ̀ ju dáadáa pàṣẹ ilẹ̀ lọ. ṣùgbọ́n dáadáa wọn ń bẹ̀ náà ó ti kán lára àwọn afọ àwọn àgbà Sheikh Muhammad sọ́ọ̀lì ní Usaimin rahimahullahu ta'ala wọ́n sọ fún àwọn ọmọléke wọn àbáwọn ọmọléke wọn ní nǹkan tí kò dín ní nǹkan bí years or so sẹ́yìn ó ní àwọn tí a ń sọ wọ̀nyí àti àwọn kèfèrí à ń kó zahimuhu alal internet ẹ bá wọn wọ íńtánẹ́ẹ̀tì ẹ bá wọn dùn tàbí tẹ wọ́n filẹ̀ fún wọn kí ló fà á tí bàbá ti sọ pé kẹ wọ́n filẹ̀ fún wọn òní pé tẹ bá filẹ̀ fún wọn wọ́n sọ ní ìdàkudà náà ni ìdàkudà àwọn kẹkí nǹkan làwọn ó mọ̀ gbé síbẹ̀ wọ́n wà sọ dìdàkúdà bẹ́ẹ̀ làwọn ọmọ tẹ́ bí kalẹ̀ àwọn ọmọ ìbẹ́ fẹ́bẹ́ ẹ̀kọ́ wọ́n lọ sí bìkìní yìí torí wípé àwọn ọmọ yìí ní ẹ̀ lè tẹ̀lé wọlé skul bẹ́ẹ̀ tẹ̀lé wọlé skul ẹ̀ ní máa bẹ pẹ̀lú wọn nù kíláàsì bẹ́ẹ̀ wà pẹ̀lú wọn nù kíláàsì ní ẹ̀ lè máa tẹ̀lé wọn káàkiri ìṣẹ́jú márùn-ún mẹ́wàá ni wọ́n rí àwọn ní o ti ṣe kankan tó àwọn ọ̀rẹ́ wọn bí wọ́n ṣe sọ pé ìwọ òun sọ ọmọ rẹ tó ń wo ìgbésẹ̀ rẹ̀ lòdì kan bẹ tó ṣe pé òun ò tiẹ̀ ní kàkùn fún yẹn òun gangan ni ó ra àwọn nǹkan tí ọmọ sígbèsè ayé lè bàjẹ́ ni ó ra fún ní orúkọ pé kí òun tọ́mọ ọmọ yìí yóò wà ní ìsìpapọ̀ ọmọ títí ẹ wọ́n jọ pàdé ní sùn yóò rẹ̀ kó bá òbí ní afẹ́rẹ́ náà sunkún pé ah pọ́pì alukurani lamu ń kànú lé wọ́n ní káwọn ọmọ mi ṣe kùnà ọjà ni wọ́n ní ká ka nǹkan báyìí ni wọ́n àgbẹ̀rù nǹkan báyìí wọlé rí wọ́n àgbẹ̀ wọlé rí ṣùgbọ́n wọ́n mix papọ̀ mọ́ àwọn èèyàn kan níta tó ṣe pé ìṣẹ́jú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún wákàtí kan ni wọ́n fi bá wọn yìí ṣe kò sí tàbí ṣùgbọ́n yóò ní influence lórí wọn so ẹ̀rọ ọmọ tí ó jọ ọmọ ọdún mẹ́wàá lọ nísìnyí òun náà ti ní Facebook account ọmọ ọdún mọ́kànlá ó ti ní Facebook account ọmọ ọdún mẹ́sàn-án Facebook account tọ́wọ́ bá wọrí Facebook ní tóun nìkan dá tẹ fóònù bólẹ́rù kó máa lọ ibi tí ó lọ òun náà ni àwọn nǹkan tó wà pictorial tó dáwọ̀ pictorial ni tí ó rọ tí ó gbé bí àwòrán wá àwọn àwòrán tó wà rẹ̀ ń lọ ń wò àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú bí obìnrin àti bẹ́ẹ̀ lọ láti ọmọ ọdún mẹ́wàá láyé ọmọ mi ti ń bàjẹ́ ló ti wà introduced exposed síbi ìwòkúwò so tó bá di pé wọ́n ọmọ báyìí ó di ọmọ ọdún mi mẹ́tàlá mẹ́ẹ̀ẹ́dógún tóun náà tó ti ń lé obìnrin káàkiri eléyìí ò lè jẹ́ nǹkan ìyàlẹ́nu fún yẹn tóun náà ti ń ki obìnrin mọ́lẹ̀ àbọ́kùnrin ti ń ki mọ́lẹ̀ àbí wọ́n ti wọ́n ní àpọ́ìntmẹ́ǹtì káwọn pàdé níbi kan àmọ́ iye ọmọ tó ṣe pé orí Facebook náà ni wọ́n ti tàn án lọ síbi náà ti lọ pa á orí facebook náà ni wọ́n ti tàn án lọ bí tán ti lọ bá a sùn ní ìbásùn tí ó kú tó ṣe rí pé wọ́n gangrèpù ẹ̀ ni kò ń ṣọkùnrin kan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta ẹ wá wo iye ọdún ọmọbìnrin yìí ó lè mọ́jọ ọmọ ọdún mẹ́tàlá lọ bó lọ ṣe rí mú tó facebook náà ni àmọ́ iye ọmọbìnrin tó ṣe pé òun náà ẹni tí ó lóun bá sọ̀rọ̀ tí ó yọ sí tí ó tẹ́lì fẹ́ request sí orúkọ obìnrin yóò gbé wá ṣùgbọ́n ọkùnrin lẹ́nu rẹ̀ orúkọ obìnrin ó ti lọ ókun àkáǹtì ó ókun ẹ̀ lórúkọ obìnrin ó lè ní rahma lórúkọ wọn yóò tẹ́lì fẹ́ request sí òun náà gba fẹ́ request pé kí ni rahma sẹ́ndì fẹ́ request mi whereas ẹni tó wà lẹ́yìn keyboard yẹn kò ń ṣe rahma ọkùnrin ni ìfà ó lè mọ́ ti jẹ́ mùsùlùmí gan wọ́n lè máa jọ máa sọ̀rọ̀ ara wọn ó lè ní kó sẹ́ǹdì píkṣọ̀ rẹ̀ sóhun píkṣọ̀ ìfọwọ́n ara wọn yóò máa sẹ́ǹdì píkṣọ̀ ní orúkọ pé kí obìnrin ló ń sẹ́ǹdì píkṣọ̀ sí wọ́n àsọkùnrin ló ń sẹ́ǹdì píkṣọ̀ ara ẹ̀ sí tó ló jẹ́ pé Facebook yìí ni àdánwò ńlá ló jẹ́ fún àwọn obìnrin wa àdánwò ńlá aṣọ́tẹ́lẹ̀ mi àlú òfin borí tó fi ń bo owó ààrẹ tó ń lọ káàkiri ń ta táwọn èèyàn wò pé á ah, obìnrin tó borí lélẹ́ yìí ó dẹ̀ ń ṣí lọ́fẹ̀ẹ́ lófò fún ẹni tí ó kì í ṣe mùsùlùmí ọ̀fẹ́ lófò ló ń ṣí fún ẹ ìyẹn ti wo oríṣiríṣi ara rẹ̀ látara pé kí ni èmi náà ṣàgbọ̀rọ̀ wà ń bẹ̀ ibi tí àwọn èèyàn fẹ́ yàyàkuyà dé ń bí ọ̀rẹ́ ẹ̀ẹ́rẹ́ ni tó jẹ́ ẹlẹ́à ni ó facebook account yóò tún wá gbé ẹ̀há rẹ̀ yóò tún gbé yóò yẹ fọ́tò pẹ̀lú ẹ̀ yóò tún gbé sórí facebook. sọ ló jẹ́ pé aburú àwọn kan wọ̀nyí ó pọ̀ jàǹtìrẹ rẹ̀ facebook ní twitter ní gbogbo ẹ̀ àdéhùn lánà ṣùgbọ́n láǹfààní títí ẹ̀ náà bó o la ṣe fẹ́ táàpù àǹfààní yìí táà lẹ́gbìyànjú as much as possible láti lè fi àbọ́ìdì àwọn aburú tó ń bẹ ń bí àwọn social media yìí tó ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì eléyìí tó jẹ́ wàhálà fún àwọn afẹ́sì eléyìí tó jẹ́ wàhálà fún gbogbo àwọn tí wọ́n jẹ́ educators lágbàáyé bóò la ṣe fẹ́ lo àǹfààní ìtẹ̀lé ó láǹfààní irú ẹ̀mí tí a ń ṣe yìí ṣùgbọ́n kó la ṣe fẹ́ lò kí ní yìí eléyìí tá ń ṣe ń sin wọ́n wúyàn kó ṣe pẹ́ni tó ń gbé lórí íńtánẹ́ẹ̀tì tó ń wòwò kú wò tẹ́lẹ̀ ó ń bẹ lórí Facebook ó wò kú kó tẹ̀ rí eléyìí náà wò yóò wù wá tọwọ́ bàbá àṣẹ rárá yìí ṣéyàn yóò torí ìyẹn sọ wípé kí ni ìwọ̀n sí lórí Facebook kò nítorí ẹ̀kúrò bẹ́ẹ̀ so ìyí tó bá rí mọ̀ wò làwọn afáàfin sọ pé mú àwọn afáàfin sọ pé záhìmù òhù ẹ bá wọn pò ó ẹ má sílẹ̀ fún wọn torí pé nǹkan yìí ni ó ti wá jà yín lógun nínú yàrá yín ó ti jà yín lógun nínú yàrá yín sọ tó kù ni pé bóò lẹ ṣe fẹ́ kọ́ àwọn ọmọ yín bí wọ́n ṣe lo nǹkan yìí tí àsìkò bá tó fún wọn láti lò ìgbà wo lẹ sọ fún wọn kán má débẹ̀ rárá ìgbà wo ìgbà wo lẹ́ẹ̀yẹ kan débẹ̀ ṣùgbọ́n ẹ mọ gáìdì wọn táàfin ní máa lọ òwòkú o táàfin ní máa lọ ṣèṣekúṣe eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì tí òbí kọ̀ọ̀kan tí ó gbọ́dọ̀ mójútó torí pé àdánwò ńlá ni àwọn kìnìún wọ̀nyí ṣùgbọ́n ìtí ó pàtàkì jùlọ ni pé àwa tá a fẹ́ ṣe mùzáhámà pẹ̀lú wọn tá a fẹ́ bá wọn pò lórí íńtánẹ́ẹ̀tì tá a fẹ́ bá wọn pò lórí facebook ní lórí whatsapp ní lórí telegram ní a gbọ́dọ̀ ní ẹ̀kọ́ ẹ̀sìn ó ṣe rí pé ẹ̀kọ́ ẹ̀sìn yìí láti máa change ọ̀pọ̀lọpọ̀ nǹkan kó mọ̀ jẹ́ pàwọ́ gẹ́gẹ́ fúnra wa kò ní sí yàtọ̀ láàrin wa àti àwọn àwọn ẹ̀kọ́ tí ó dẹ̀dẹ̀ kí èèyàn mọ àwọn nǹkan wọ̀nyí òun náà ni wípé kéèyàn máa rántí gbogbo gbà ọ̀rọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala tó ní wàlá takfu ma laysa laka bihi والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا الله سبحانه وتعالى أني ما تلي ما لك بعلم انتو نما فاري àti má sọ ètò òní máa ń pa rẹ̀ ó fẹ́ lọ o fẹ́ lọ sí whatsapp mi n tó o ní mọ̀ ń pa rẹ̀ mọ́ sọ mọ́ dátì tẹ́gbẹ́ tó bá wọ dátì nǹkan tó o ní mọ̀ ń pa rẹ̀ mọ̀ kó o ṣe ìṣirò nǹkan yẹn yóò dẹ̀ wà against yẹn tó bá ti jọ́ gbèsè àti àmà bákan náà n tó o rí mọ́ sọ pé o rí n tó o gbọ́ má sọ pé o gbọ́ ìwọ tó ṣe wípé o fẹ́ wúlò lórí íńtánẹ́ẹ̀tì ìwọ tó fẹ́ wúlò lórí social media in tó nímọ̀ ń pa rẹ̀ tó bá ráwọ̀ èèyàn tán sọ̀rọ̀ ń pa rẹ̀ ó rẹ̀ nímọ̀ ń pa rẹ̀ má dá má dá tó mọ̀ ń rẹ̀ in tó wọ́n sọ pé o gbọ́ in má lo orí má sọ rí pé mo lérò pé bí nǹkan yìí ṣe rí nù torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní inna sam'a etí ìgbọ́ wal basara ojú ìrìnà wal fu'ada àti ọkàn kullu ulaika kana àánú mas'ula gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ bóòlù ṣe yìí ọlọ́run fún ẹ lójú tó fi ń rìnà ó fún ẹ létí tó fi ń gbọ́rọ̀ ó fún ẹ ní ọkàn tó fi ń ro nǹkan òun gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ẹ bá ń bẹ pẹ̀lú wá gbogbo ọgbà òun ní sọ wípé ràáìtù mo rí wọlámsára òun rẹ̀ rí tẹ̀lé ìtù mo gbọ́ gbọ́ nkankan eléyìí ni ẹ̀kọ́ àwọn àfẹ́ fi ń so wọ́n lò ó fẹ́ lọ kọ nǹkan sórí facebook ó fẹ́ kọ nǹkan sórí twitter ó fẹ́ kọ nǹkan sórí dẹ́gbẹ́ kọ́ ni kò kọ nǹkan nítorí wọ́n bá kọ rí wípé nǹkan tó nímọ̀ ń parẹ́ yìí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ní kí ni inna ba'da dhanni ismu àbá ní ìtẹ̀ ń dá ìmí inú àwọn abẹ́lé ìfọ̀ṣẹ́ ni ṣùgbọ́n mọ̀ sí pé ìta fẹ́ kọ ìta fẹ́ sọ ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí a máa ń pa rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí a máa ń pa rẹ̀ tó o bá máa ń pa rẹ̀ má dá sí. nítorí fẹ́fẹ́ nu ara ẹ sọ rí wípé nǹkan tó ṣe wípé o lẹ́bídẹ́ǹsì fún ni torí wípé ahọ́n rẹ̀ yìí òun ni kìnìún rẹ̀ bẹ́ṣe máa sọ wọ́n ní lisanuka asaduk lisanuka asaduk àán rẹ̀ ni kìnìún rẹ̀ kí n túmọ̀ rẹ̀ ó ní pé àán rẹ̀ yìí kìnìún ló jẹ́ tó o bá túlẹ̀ tó kàn sọ̀rọ̀ jàùjàù ó fẹ́ kó jù sọ ẹ̀yìn nígbà tó rìlíìsì kìnìún against ààrẹ a lè mọ̀ pé tí kìnìún máa ṣe tó bá gbá ẹranko kan mú yóò fa aya yamayama láti lè fi ṣoúnjẹ ni bẹ́ẹ̀ ni tó bá dé mọ́lẹ̀ yóò ṣù ẹ́ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní man wà kọ́ ọlọ́hu ṣarra máa bẹ́yìnà láyéyé wà ṣarra máa bẹ́yìnà rígílẹ́yé bákàlà jẹ́nà gbogbo ẹ̀tọ́wọ̀n bá ṣàánú tó sọ níbi aburú ẹnu rẹ̀ tó sọ níbi aburú abẹ́ rẹ̀ dákàlà jẹ́nà yóò wà jẹ́nà. olóòpàtà ní sọ̀lá tó tún fi sọ fún Mu'adh bin Jabal ó ní alá òkèrò kabira ti amr jẹ́ sọ tó jẹ́ olórí ọ̀rọ̀ fún ó ní kó fa ilé ìtara anábìyàn ẹnu ẹ̀ ó dọ̀wọ́ ẹ̀ wọ́n ní àdínà lẹ́mú àkàbọ̀ náà mímọ̀ náà tẹ̀lẹ́bù yìí tí fi ṣọ́rọ̀ wa kú ní dáadáa o ṣé wọ́n fi àjẹ wá lórí ń tàn sọ ni anábì sallallahu alaihi wa sallam ní sátìlẹ̀ ti ah ó mọ̀ ṣe fẹ́ o lárúbọ̀

tí wọ́n máa wọ ojú rẹ̀ ńlẹ̀ẹ́lẹ̀ tí wọ́n máa wọ imú rẹ̀ ńlẹ̀ẹ́lẹ̀ tí ò bá kí ń ṣe pé nǹkan tí ó ṣokùnfà nǹkan yìí òun náà ni àbá ìlú alfinati lè ní ìtànfẹ́nu wọn sọ ìtànfi ẹnu wọn sọ so o fẹ́ sọ̀rọ̀ lórí social media máa tó sọ orí Facebook ní lecture ló fẹ́ ṣe ní o fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ ní máa tó sọ. So. Allah subhanahu wa ta'ala ó ní al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim wa tashhadu arjuluhum bima kanu yaksibun Allah ní òní láti tó bá rí jọ́ ìlú ilẹ̀ kìyàmá nakhtimu ala afwahihim ẹnu àwọn ìrìnlẹ̀ sọ̀rọ̀ mọ́ ẹnu táwọn yẹn ti di sọ̀sọ̀ kú sọ ní ayé kò ọlọ́ọ̀bá ní al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim ọwọ́ lọ́wọ́ ní kò máa sọ̀rọ̀ ọwọ́ ni ó máa sọ̀rọ̀ wa tashhadu arjuluhum ẹsẹ̀ wọn náà máa jẹ́rìí ìmàkàmù ẹ̀sìn wọn pẹ̀lú nǹkan tí wọ́n ṣe níṣẹ́ ọwọ́ yìí tẹ́lẹ̀ ní wọn tàbá fi gbá fóònù mú a lè wà ń bẹ̀ látàárọ̀ títí dalẹ́ eléyìí àwọn òyìnbó gan wọ́n testify sí aburú íńtánẹ́ẹ̀tì aburú social media àwọn tó ṣe fún wọn wáyé kí á mọ̀ ní wọ́n rí pé kí ni ó ń gba àsìkò gan ó ń gba àsìkò ó lè di nǹkan tó ń affecti ọpọlọ àwọn ọmọ kéékèèké gan torí ẹ̀ wọ́n á gbá wọn òfin kan ọmọ tí ó bá ju ọmọ ọdún báyìí lọ ó ní iye àsìkò tó gbọ́dọ̀ lò nídìí pé kó expose ojú rẹ̀ tí kìíní screen fóònù ọmọ tí ó bá ju ọdún báyìí lọ ó ní àsìkò tó gbọ́dọ̀ expose ojú rẹ̀ sí screen fóònù ọ̀ṣẹ́ báyìí àwọn tó jẹ́ kékeré gan yẹn o then bí ó ṣe affect ọmọ ẹ̀ náà mentally àwọn nǹkan mi ti yẹ kó ṣe tí ó fi wúlò fúnra rẹ̀ kò ní lè ṣe mọ́ torí kó ti wà nídìí skrini yìí ó ti wọ̀ búlúùdù mọ́ káwọn àti ìsọ àwọn tá a jẹ́ mùsùlùmí tó ṣe pé ọlọ́wọ́n bá ní wọ́n máa kàlákùtù lè ìfàànà wọ́n máa kàlákùtù àjínà wọ́n ìsà ilà lè àwùjọ ọlọ́wọ́n ní ìdáàlù jẹ̀nu wọ́n ní àti èèyàn ilà lè àwùjọ bí ó máa ṣe kán lè pàṣẹ ìbálẹ̀ ní ọlọ́wọ́n bá máa orí domínú mi orí tí wọ́n máa orí do ayọ̀tọ̀ ìmọ̀ inna Allahu wa razzaqu dhu quwwatil matin ọlọ́run ní ní ẹ̀kpẹ́ẹ̀tì lọ́dọ̀ wọn ní ìfẹ́ lọ́dọ̀ wọn kàṣà àrízìkì fún mi tán fún mi lóúnjẹ ọlọ́run ọba lọ́ba alárízìkì ọba alágbára kí la fẹ́ lù délé yìí tí a wa ó ní pé ọwọ́ wa òun ni ó máa sọ̀rọ̀ tó bá rí jọ́ gbélé àlùkìyàmà ọwọ́ yìí òun náà ni ẹlòmíín fi ń kọ ìkọkúkọ sórí íńtánẹ́ẹ̀tì ìkànnú àwọn akọni ó ní وما من كاتب إلا سيفنى ويبقى الدهر ما كتبت يداه gbogbo kọ̀ǹkan ni ó padà jáde láyé àwọn kan ti kọ̀ǹkan tó ti kú àwọn dáǹkọ́ ti náà àá padà kú wa ma min illa ويبقى الدهر ما كتبت يداه ṣùgbọ́n in tí ó ma bẹ lọ fún gbàgbọ́ ọ̀rọ̀ òun náà ni tó fọwọ́ rẹ̀ méjèèjì kọ ó ní wà látẹ́kù àwòfà látẹ́kù lè kàfíkà rẹ̀ ṣe yìí yẹ sórú kàfíkì yà tó bá di jọ́ǹde ní alkiyama yóò dùn mẹ́ tó bá rí má fọwọ́ ẹ̀kọ́ nǹkan tó ṣe pé yóò jẹ́ ìbálẹ́jọ́ aburú fún ẹ tó bá di jọ́ǹde ní alkiyama ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní hada kitabuna yantiqu alaykum bil haqqi ọlọ́run ní kíra wa tààfin kọ gbogbo nǹkan kalẹ̀ lélẹ́yìí tó ṣe ó ń sọ̀rọ̀ nǹkan yín pẹ̀lú ẹ̀yìn àkúnnà náà sẹ́ńsíkù máa kúntùn tá àmàlù gbogbo táyìn ṣe làwa náà ń kọ́ lẹ̀ òun fọwọ́ rẹ̀ kọ̀kọ́ kúkọ́ kalẹ̀ àwọn nǹkan ẹni ọmọláìkà náà ń kọ́ kalẹ̀ ó fẹnu ara ẹ sọ̀sọ̀kúsọ àwọn mọ̀láìkà náà ń bẹ̀ kọ́ kalẹ̀ máa yẹ fi gbogbo nǹkan lé ilẹ̀ àlàdé yọ̀rọ̀ kí ìbùnà àti ìdí ọlọ́run ọba ní kò ní sọ gbólóhùn kan àti kó ṣe pé rọ̀kí ìbá àti ìbí ẹni tó ń ṣọ́ tó ń kọ gbogbo nǹkan ẹ̀ kalẹ̀ àti tó ṣe pé kí ni ó wà háàdì ó wà pẹ̀lú ẹ̀ màláìkà tó ń ṣọ́ tó ṣe pé gbogbo tí à ń ṣe ni wọ́n ń kọ kalẹ̀ wa inna alaykum la hafizin kiraman katibin ya'lamuna ma taf'alun àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ fi ṣe ra lẹ́sọ̀ọ́ bẹ́ẹ̀ ni àáṣe mùsàhámà àbá wọn du íńtánẹ́ẹ̀tì àbá wọn du social media yìí ṣùgbọ́n kí ló fẹ́ gbé wọn bẹ̀ tó bá bá wọn dù ú tó wọ bẹ̀ kí ìwọ fẹ́ ṣe o fẹ́ tún àwọn ìbàjẹ́ tó ń bẹ́ńbẹ́ o fẹ́ kọ̀rẹ́tì o fẹ́ sọ di dáadáa má wọ bẹ̀ lẹ́ni tó fẹ́ lọ ṣe kí tó fẹ́ lọ áàdùn mẹ́ ìbàjẹ́ tó ń bẹ lórí rẹ̀. má lọ síbẹ̀ máa lọ ọ̀pọ̀lọ́dù àwọn nǹkan burúkú ẹlòmíì ìwòkúwò ni ó máa ọ̀pọ̀lọ́dù síbẹ̀ ẹlòmíì owó ní ni ó máa ọ̀pọ̀lọ́dù alóǹkan pẹ̀lẹ́ káwọn èèyàn rí ni nítorí káwọn èèyàn máa wò ṣe tẹ́ ẹ̀kan máa wò ní ẹlòmíì owó nǹkan yẹn yóò ṣe rí ibú látara rẹ̀ ìwọ náà contribute so n tó o fẹ́ upload àbí n tó o fẹ́ kọ rántí wípé kí ni o ṣe ṣirò nǹkan yẹn n tó upload yẹn n tó kọ yẹn o ṣe ṣirò rẹ̀ n tó sọ yẹn o ṣe ṣirò rẹ̀ tó bá ti ń fi eléyìí tó o fi ń kọ́sọ̀nà ara rẹ̀ o mọ̀ ọmọ tó ń ṣe ẹlòmí ò bọ́ sórí facebook ní àbí twitter kò sí tó lọ ṣe ń gbẹ̀jú pé kí láti máa dá wa lálẹ́ máa bẹ́ ebu máa ṣe pé máa ṣe gbogbo ẹ̀ èébú èpè kọlá fi ń correct ìbàjẹ́ tó ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì èébú èpè kọlá fi ń correct ìbàjẹ́ tó ń bẹ lórí facebook ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀sìn yìí ẹ̀kọ́ ẹ̀sìn la máa fi ń correct rẹ̀ ó máa fáwọn èèyàn ní ẹ̀kọ́ nítorí ẹ̀kọ́ ẹ̀sìn ṣùgbọ́n tí wọn náà bá ń ṣépè fáwọn èèyàn táwọn èèyàn náà ń ṣépè fún ẹ kí láǹfààní tá a fẹ́ mú rẹ bẹ́ẹ̀ ni anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní nájà ẹni tó bá dákẹ́ tí ó sọ̀rọ̀ nájà yóò mórí bọ́ man wà káwùláwù sharra ma yìí وشر ما بين رجليه دخل الجنة ṣùgbọ́n yẹn lọ sórí íńtánẹ́ẹ̀tì èébú lòun náà lọ ń bú bẹ́ẹ̀ ni anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ẹ̀ńkọ́rẹ́jì kó a ká dákẹ́ sáàbà ní nǹkan bí nǹkan tá a bẹ sọ ó ẹ̀ńkọ́rẹ́jì wa ká dákẹ́ sáàbà ní nǹkan jíjí tá a fẹ́ sọ so ló fi jẹ́ wípé etí ànábì sallallahu alaihi wasallam tó kọ́ wa lẹ́kọ̀ọ́ onímọ̀n kánà yu'minu billahi wal yawmil akhir falyakun khayran aw liyasmut ẹ̀dọ́ bá nígbàgbọ́ nú ọlọ́wọ́ ọba fẹ́rẹ̀ gbà pé kí ìjọ kan lọ́jọ́ kan yìí tí ń kánu kó ṣe ṣírò ṣe rẹ̀ falyakun khayran kó sọ dáadáa aw àbí kó dákẹ́ sẹ́yìn tó dáa ju ká dákẹ́ lọ kò ní ká sọ dáadáa ẹni tó dákẹ́ yóò ṣe kí ni yóò là ń wájú ọlọ́run kò fẹ́ nu ẹ̀sọ́ sọ́kùsọ ṣùgbọ́n ẹni tó dáa ju òun lọ tó ṣe pé kí ni òun sọ̀rọ̀ ṣùgbọ́n ó sọ nǹkan tó dáa waqulu lin-nasi ọlọ́run ni ẹ máa sọ dáadáa fáwọn èèyàn ṣùgbọ́n èèyàn gbọ́ sórí facebook ní àbúgbọ́ sórí twitter èpè ló ń ṣe èébú ló ń bú ìgbà tó bú yàn wọ́n bú òun náà padà tí a ń sọ lásán tó ń pè léyìí ó ní almustabbani shaytanani yatatarani almustabbani shaytanani yatatarani àwọn méjì tó ń búra wọn ṣètọ́nù méjì ni wọ́n tán sọ̀rọ̀ rẹ̀ cleffish àbí tó bá ti pẹ́ ni tí à ń bú ó ṣíwájú wa bẹ̀rẹ̀ ebú ṣùgbọ́n ìṣíwájú wa bẹ̀rẹ̀ ebú náà nìyí nítorí kí àwa ṣe onífẹ́ ìfà nílẹ̀ tí a kàn káwa fi tó dáa jù lọ ká gbá tiẹ̀ dànù فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم Allah ní ìwọ fi tó dá fi tì tó ń mú wá dání ẹni tó jẹ́ ọ̀tá rẹ̀ yẹn فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم ẹni yẹn yóò wá dàbí kí ni ọ̀rẹ́ ayò torí pé ó rí pé gbogbo ohun tí wọ́n ń gbé wá tó ń gbé wá fún ẹ ní líle líle ìwọ ń fi àlàyé òfin ṣe kí òfin yanjú nǹkan ẹ̀ ìwọ bẹ́ẹ̀bú ìwọ bẹ́ẹ̀bú èyí wọ́n ṣe onígbé kí ni wọ́n ṣàlàyé ní nǹkan yìí ṣe rí ni bó ṣe rí ni bó ṣe rí ni kò ṣe báyìí ló ṣe rí so ẹni yẹn tó wá òkú náà bú ẹ bú ẹ èyí tó wà fi fẹ́ fún dáhùn fóun létí padà yìí èébú kọ́ ló dáhùn àlàyé ló ń ṣe sọ yóò di pé kí kàánú wẹlé yóò hamid òun náà padà bá rẹ̀ sọ̀rọ̀ ètè etí mò ń ṣe yìí ọ̀dà ìpò rọrùn ọlọ́run wọ̀ máa yóò lọ kọ́ ilẹ̀ lẹ́rìí náà sọ̀rọ̀ o eléyìí tá à ń sọ fún yìí àwọn tó lè ṣe é làwọn oníṣòro wọ̀ máa yóò lọ kọ́ ilẹ̀ ruhabin ẹni tí ó jẹ́ eléré ńlá àwọn náà máa ń rí irú nǹkan báyìí ṣe sókè lọ́fẹ́ lòun bí pé presence ti ti wà lórí internet lórí facebook lórí twitter lórí instagram lórí telegram kájọ kó jẹ́ nǹkan tí ó jẹ́ dáadáa fún wa tó bá lè jọ mẹ́rin àti àmà ká máa rántí ipe níta bá kọ níta sọ gbogbo ẹ̀ náà làá ìṣe orin tó bá àmà fún wa ká máa láǹbúra fún wa wàláhì eléyìí oríṣi nǹkan tó dáa àwọn tá a pè lóní bídíà náà tó ṣe wípé ẹni tí wọ́n ń ṣe oúnjẹ ẹ̀sìn ìwú èébú kọ́ ní nǹkan tá a fi yanjú ẹ̀ pẹ̀lú wọn ní tá a fi yanjú ẹ̀ pẹ̀lú wọn náà ni èèmọ̀ ti tó jẹ́ òdodo síta ó ṣeé ṣe kó ṣe pé bá a ṣe ń ti òdodo síta yẹn ẹni tó lẹ́kọ̀ọ́ tó jẹ́ ẹlẹ́kọ̀ọ́ nú wọn àbẹ́ni tó ṣe fún wọ́n òdodo nu wọn yóò gbà wá àti yóò dẹ̀ change ó dẹ̀ ṣe é ṣe kó ṣe pé lára àwọn tí wọ́n jẹ́ followers wọn àwọn tí wọ́n jẹ́ lovers wọn wọ́n ronú pìwàdà láti gba òdodo tá ń sọ ṣùgbọ́n àpá àlágbájá ó ti ṣe kìíní kan àìní ẹ̀bọ́ síbẹ̀ óyá ẹ̀bẹ́ ebú padà ìyẹn ikú àtìsí àwọn lé ẹ̀rẹ́ lómi tí a ní àwọn afá ikọ̀ gbúra wọn lásán ní ẹwà ìgbètí wọ́n ṣú wa gan àwọn ìta ṣe mọ́ ilé ìsọ fún wa pé kí ni èébú òwúlò ṣùgbọ́n kákọ̀ rẹ̀ kí ara wa èèyàn kan ní a èèyàn kan ní b ni ẹ ṣàlàyé kódà kó ṣe pé hundred lectures lè máa ṣe láti lè fi ṣàlàyé nǹkan ẹ ìsìláàmù gẹ́gẹ́ nìyẹn tó ń pẹ́ tá a bá rí ẹ̀rọ àgbọ̀rọ̀ dákẹ́ ló jẹ́ eléyìí lè ra wọn wúwa mi ìmáàmù Malik rahimahullahu ta'ala wọn ni máa mi ná illa raddun wa mardudun alayhi illa fáhìmá alẹ́kọ̀ọ́ kò téèyàn kan bá wa ta já fa àti kò ṣe pé yóò máa jẹ́ rọ́ọ̀dù ẹni tó ń ṣe rọ́ọ̀dù fáwọn èèyàn wa mardudun alayhi bẹ́ẹ̀ làwọn yóò máa ṣe rọ́ọ̀dù fóun náà illa fáhìmá alẹ́kọ̀ọ́ afẹ́ni tó ń bẹ nù sàárè ó tọ́ka sí sàárè anábíwá Muhammad sallallahu alayhi wa sallam sẹ́wọ́dé ká ṣì gbọ́yé ìṣí íńtánẹ́ẹ̀tì lò ìṣí Facebook lò ìṣí Twitter lò kọ́ ni wípé kéèyàn kan sọ tí ó correct káwá rẹ̀ ti jẹ lára àwọn àǹfààní Twitter nù lára àwọn àǹfààní Facebook nù lára àwọn àǹfààní telegram òru lára àwọn àǹfààní whatsapp ni èèyàn kan ṣe ní fake and correct ni mistake ẹgbẹ́ lókè ní orí ètò tó correct lélẹ́yìn torí pé nǹkan tá a fi ṣe yẹn nǹkan tẹ́ sí pé wá sí gangan ní ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní lóyìn alladhina kafaru min bani israel ala lisani dawuda wa isa min maryam ذلك بما عصوا وكانوا يعتدون ọlọ́run ní àwọn kan nínú ọmọ israẹli ọlọ́run ní adéwọ̀n jìnnà sí ìkẹwà lórí àwọn anábì dáúdà alayhi salatu wassalam àti anábì Ìsá alayhi salatu wassalam ذلك بما عصوا ọlọ́run torí pé kí ni wọ́n ń tàpá sí òfin ọlọ́run ọba وكانوا يعتدون wọ́n ń ṣe kọjá là àwọn náà bó ní ìgbà yìí kan dúró sí wọ́n ṣe kí ni wọ́n fi mẹ́lẹ̀ wọ́n lọ dó sí borí kí ló tẹ̀lé káàmù láyé tẹ̀lé àwọn àmì kẹrin fọ́ ayé wọn kọ́ àbàjẹ́ fúnra wọn wọn kì í kọ́ ìwà àbàjẹ́ fúnra wọn àfa àmì sọ́wọ́ lẹ́gbẹ́ mi sì mo rí wípé wọ́n ṣe mistake pọ̀tọ̀ rẹ̀ ni wá tí wọ́n bá wọn bò ó mọ́lẹ̀ ṣùgbọ́n tí àfa àmì sọ́wọ́ lọ́ọ̀kan yìí sì àtúròsì ah, dáadáa àwọn ṣe mistake yẹn mo bọ́ta mo correct yẹn jama akínú pẹ̀lú yẹn nǹkan tó ní ṣìdíyà ni ṣìdíyà partisanship òdìdé torí pé wọ́n jẹ́ hizbu mi mo bò mọ́lẹ̀ torí pé àwọn òkè ń ṣe hizbu mi mo sọ síta àwọn aláǹṣe kí ni à ń kọ́ wọn ìbàjẹ́ òun ìwà ìbàjẹ́ tó dùn pọ̀ jù ó tó súnmọ́ ẹ pẹ́kipẹ́ki ṣùgbọ́n ká tó ṣerú yẹn ebi àtọ̀ síta àwọn àfáàmọ́ encourage wa fún kankan òun náà ní kí ká ṣe àtàtàbò nǹkan yẹn sá ló sọ sọ ń tòótọ́ kó mọ̀ sí fún àwọn ọlọ́ṣẹ́ rọ́dùn fún nǹkan tí ó correct tí a tún wá fi bí ọ̀tá láàrin ara wa nǹkan ló sọ yẹn tàṣàbàtì kọ́kọ́ verify show ṣé ó sọ ń tòótọ́ ṣùgbọ́n wọ́n confam pé ó sọ tó lè pẹ́ ìdí ìyàn súnmọ́ pẹ́kípẹ́kí tàbí ìdájọ́ mọ́ sọ̀rọ̀ dáadáa ìyẹn lè ṣe ìsọ́lù pẹ̀lú amúgbọ́ ah, pé ẹ̀sọ́ báyìí báyìí báyìí bá a dẹ̀tẹ̀ fẹ́ butch kí ni ó ṣẹlẹ̀ al-munaqasha al-munaqasha mo gbọ́ pé ẹ̀sọ́ kan báwo náà àfẹ́ǹpẹ́ bẹ́ẹ̀ ni mo sọ tẹ́mílẹ̀ ṣe pé kí ni mo rí pé ń tẹ̀yẹ ah kí ni ò correct ó correct kò correct ẹjọ́ ṣe mọ̀nà kọ́ṣẹ̀ lẹ́yìn tó wá ìtìsì lórí nǹkan tí òun sọ yẹn tó gbóró rẹ ìwọ́dẹ̀ fún ìpé nǹkan tó sọ yẹn rọ́ǹgì yẹn kò kì í ṣe sukut kò ká dákẹ́ òun ni tí ẹ̀sìn pépè sí ètòkù ni albayan ó wà ṣàlàyé fáwọn èèyàn táwọn èèyàn mọ̀ pé tó sọ yẹn o kò kọ̀rẹ́kì o tọ́tọ́ náà bá rí tó o sọ ní o ti dìjà òun náà tó wá gbogbo wà convince pẹ̀lú nǹkan tí wọ́n kọ àbí tó ṣàlàyé yẹn òun náà kọ títí ẹ̀ láì búra yín ọmọ ìyá mi ní mùsùlùmáì mùsùlùmáì mùsùlùmáì nǹkan yẹn o kò rí bẹ́ẹ̀ torí ẹ̀rí báyìí torí ẹ̀rí báyìí eléyìí ní islam pé kò sí ṣùgbọ́n kò wẹ́gbẹ́ kí ni ẹni tó súnmọ́ ni pẹ́kípẹ́kí ló ṣe sókè ń bá bò mọ́lẹ̀ eléyìí ìbíyà nìyí àdíkò ṣe pé kí má ṣe pàtẹ́ bùtù wọ́n ti ń lágbájá ló sọ nǹkan yẹn ẹni yẹn bẹ̀ ní àti àti ní good times kì í ṣe àmọ́ rọ́dù fún awádé kí ni rọ́dù àpọ̀jù nǹkan tí wọ́n ní ó sọ yẹn ni nǹkan yẹn kò sọ torí pé kí ni lọ́mọ àtẹ̀sọ́gbà sófin àbá ń rántí tọ́lọ̀ ọba fẹ́ kó wà látẹ́kù fún máa lè sàdákà bí rìn nítorí bá máa ń pa rẹ̀ máa rọ̀ ní torí pé ìnà sábà wàlbọ́sọ̀rọ̀ wàlfọ́ádà kúlù láìka ká ní alúmọ̀ wọ́n ṣe gbogbo nǹkan náà lè wọ́n máa dákú sọ́lẹ́ nùkútọ̀ tó wà mùhìmmà dáadáa tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbọ́yé mo sọ nǹkan àfáà ní ìṣòro dùn fún mi kò túmọ̀ sí pé jàǹbẹ̀ láàrin wa ṣùgbọ́n tó kàn dá ni pé tí ó ṣe rọ́dù fún yẹn kò ṣe pé nǹkan yẹn nǹkan tí ó wà established pé mo sọ ni àbí mo ṣe kò ṣe pé wọ́n ní wọn pé tàwa dẹ̀ ṣe kí ni tá a bá close dáadáa ẹ ó da kápá ṣe kí ni kápá ṣe pìtọ́ọ̀lù sí mi náà àǹfààní ìyẹn ò ní pé tápá bá ṣe pìtọ́ọ̀lù tábà jọ sọ̀rọ̀ lórí ẹ̀ pẹ̀lú mùnà ó ṣe ṣe kí n gba tápá sọ fún ara ni màá bọ́ta màá lọ tún kàn yẹn ṣe èpè mo sọ báyìí báyìí báyìí o àwọn èèyàn padà pàkíyèsí mi ìpè nǹkan báyìí báyìí báyìí tí mo sọ nǹkan yẹn ò correct pàtàkì ọlá òkè ìrìn ṣùgbọ́n àfáàsọ́ mi ìgbà ní ìṣàtúnṣe táwà ní káfà àfi rẹ̀wẹ̀ àfáàdà rí nǹkan ẹni nǹkan tí ó wọ́n di inú ẹ̀sùn láàzìmọ̀ alẹ́ yìí bẹ́yìí ó gbọ́dọ̀ ṣàlàyé fáwọn èèyàn tí ò bá ṣàlàyé ó túmọ̀ ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ṣàlàyé so eléyìí ẹ̀wù ni tí Islam dúró lórí so ká má ṣì gbé ká má dà pọ̀ mọ́ra wọn sábà ní káwọn táǹkọ sórí Facebook bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ wo ṣùgbọ́n ìkọ̀rẹ́kì ìbàjẹ́ kò túmọ̀ sí pé kí ni à ń kọ nǹkan tí ò dá sórí Facebook ìwé lẹ́yìn ní tí ṣe ìgbìmọ̀ òsèmí rahimahullahu ta'ala tí wọ́n sọ ike zahimuhu alẹ́lẹ́mtẹ̀lẹ́ ẹ má filẹ̀ fún wọn tó ń tẹ́ bá filẹ̀ fún wọn wọ́n á monopolize wọ́n á dẹ̀ bàǹkan jẹ́ ni ẹjọ́ wọn ayé yìí sọ ẹ̀yin ẹ̀kọ́ ẹ ṣàlàyé bá ṣe ń kó àwọn ẹni tí wọ́n èso àwọn èèyàn nù wá tí wọ́n fa ọmọ yín kúrò nínú ẹ̀sìn tí wọ́n expose wọn sínú àwọn nǹkan kí nǹkan inú pornographic whatever ni tí wọ́n expose wọn síbi àwọn ìwà burúkú èyí náà ẹ máa ṣe kíni ẹ máa ṣá padà jihad ńlá lẹ́ ń ṣe yẹn ìtí ẹ̀sìn wa tó pèsè sí i ṣùgbọ́n nísìnyí kí n lọ pé pé ebú lèmi náà ń bá wọn yẹn wò ó kò ní dá fún bàbá akíní kò ní dá fún yálà ìyá akíní gbogbo yẹn nìyí kò ń ṣe ara ẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi ó ní. ليس المؤمن بالطعان ولا باللعان mùsùlùmí ò ṣẹni tí ó kàn máa bú àwọn èèyàn máa sọ ọkùsọ sáwọn èèyàn kò ṣẹni tí máa ṣe pé wọ̀lá fáhìṣ kò ṣẹni tí máa sọsọ kú sọ àgbàdì pẹ̀lú pọ́pọ̀ fún gbogbo tó ń jáde lẹ́nu òun máa yẹ tó lómi nǹkan ní ilẹ̀ aládé yẹra kí ibon àti ìjì ṣùgbọ́n eléyìí ló túmọ̀ sí pé tá a bá rí bàjẹ́ ká mọ́ kọ̀ ẹ́ sí torí pé a ti ní àwọn nǹkan tí wọ́n ṣàṣejù báwọn nǹkan ṣe ṣe àìṣe tó ẹlòmí èébú ègbè ló kàkú kí ni à ń ṣòro dùn ló kàkú pé à ń ṣòwò àti ẹlòmí ká mọ́ sọ̀rọ̀ ká mọ́ kìtà ìrìn rárá ká mọ́ lẹ́nu ẹ̀ ṣe ní séèkì òun ló kàkú kí ni òun ló kà fún ìtòta bẹ́ẹ̀ ni méjèèjì ló rọ́ǹkà méjèèjì ló rọ́ǹkà lára àwọn àpèjúwe tí ó ń bẹ láàrin àwọn sàhábà ni láàrin àwọn tàbíún ni láàrin àtìbáwò tàbíún ni títí bí òde òní láàrin àwọn àfáńlá ó pọ̀ lápèjúwe sheikh alalbani rahimahullahu ta'ala gbogbo alamọ wọn àmọ́ gbọ́ ọdí wọn gbà mí àti kakatira wọn sheikh humud tuwe jiri ọ̀pọ̀lọpọ̀ wa ló mọ̀ wọn àwọn afá ńlá méjèèjì ni ọ̀rọ̀ ipe kóbìnrin kó bojú kó wọ́n bojú sọ̀rọ̀ yẹn dàbí òṣọ̀rọ̀ yẹn ó ní ewu tọ́jọ́ ṣe fúnra wọn. ṣùgbọ́n bàtí kan jáde láyé yìí ẹnì kejì ṣàdúrà fún gan ó rẹ̀ sọ pé kíni àtọ́rùn fi albani tọ́rùn fi sunna ìmọ̀ ọgbọ́ albani ìbú sunna ni ìbú albani o ìbú kiri ìbú sunna ni ṣùgbọ́n ẹni bá ń sọ igẹ́gẹ́ fún rẹ̀ bí àmọ́ yerubú lórí albani lórí ọ̀rọ̀ kiri ọ̀rọ̀ hijab ẹ̀sìn nìyẹn so ọ̀rọ̀ pé kẹrin tó sọ ọ́ àfá ńlá kan ló sọ ìyẹn òun ṣe kò wọ́dù wọ́tà wọ́n ti bèèrè lọ́wọ́ imam Ali al-Madini nípa bàbá wọn nípa ọ̀rọ̀ àdìsí tó kí lè sọ nípa bàbá yìí bàbá wọn náà máa ń gbà àdìsí rí kéré fún wọn àbí dọ̀yìn dọ̀yìn fún bàbá mi kò jẹ́ kí ìjẹ́ ọmọ kó mú òkú ní àbí ìsìkọ bàbá mi ìsìkọ yìí àbí dọ̀yìn ẹ̀sìn nìyẹn so tó kọjá pé èèyàn kan rílétìbù mi ni èèyàn kan ọmọ mi ni èèyàn kan bàbá mi ni èèyàn kan àfáà mi ni agbọ́dọ̀ fún tó dódò nílẹ̀ sheikh bin baz rahimahullah ta'ala sheikh bin usaimi ti sọ̀rọ̀ kan táwọn èèyàn ṣe rọ́dù fún wa lónìí mẹ́rin sheikh bin baz wa kọ lẹ́tà wọn fún èèyàn kan ní kó fún sheikh usaimi ni pé dóòwò ti sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ yìí wájú mi tó ṣe ipò tàwọn ọjà ṣùgbọ́n ó kọ́ sí tíra káwọn èèyàn ká ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ tí ìsọkúsọ yẹn ó tàwọn ọjà níwájú ní òòrán kó kọ́ sí tíra káwọn èèyàn ká ṣẹ́gun bá lọ bá ọ̀yàn tẹ́ mọ́ṣẹ́ lọ́tù fún ṣẹ́gun tó nínú torí pé òdodo lélẹ́yìí sáńtẹ́ àwọn alùsúnnà àwọn alùsúnnà fẹ́ káṣẹ́ lọ́tù fúnra wọ́n lẹ́yìn níṣẹ́ lọ́tù fúnra yìí ọlọ́ni watawasaw bil haqqi watawasaw bis sabr ẹ̀mọ̀ bára ń sòdodo rọ́dù tẹ́ bá ṣe fúnra yíyẹn yóò jẹ́ kí n tó jẹ́ òdodo kó máa hàn lẹ́ni tó ní kan ṣe pé kéé ọ̀rọ̀ yìí wọ́n ti fà láàrin ara wọn dàgbé mi tí ẹni tẹ ọgbà pé orí bídíà ló wà Tẹ bá ṣe yẹn fún ẹyọ yìí nìkoro kódà láàrin ara wọn gan-an wọn máa ń ṣe fúnra wọn láàrin ara wọn gan wọ́n máa ń ṣe fúnra wọn èyí ò lẹ́sìn ṣùgbọ́n èèyàn kan ní torí a tẹ́ onídìí àlè parọ́ wọn kápárọ́ ọmọ tó jí nǹkan kápárọ́ ọmọ tó pé á ah, wọ́n tára orí kìíní kan mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni irọ́ ni wọn kàn kẹ̀kẹ́ mọ́ lọ́wọ́ ṣùgbọ́n wọn kò bá di promote súnà ló fi parọ́ mọ́ Islam lòdì sílẹ̀ wàlá ẹ̀jẹ̀rì máa nẹ́kù ṣànà àánú kọ́mínà làlẹ̀ tàbílù ìdílù wà kọ́rọ́bù lè tẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yìí àwọn kẹfẹ́ ipe rẹ̀ Muhammad sallallahu ìkórìíra tẹ ní fáwọn èèyàn kan ẹ mọ́ ṣe kó tún lọ sí bẹ́ẹ̀ ní ṣe déédé ẹ̀ẹ́dínú ọ̀kọ́rọ́bù ní tẹ́kùwà ẹ ṣe déédé ìyẹn ló súnmọ́ ìfáyọ̀ ọlọ́mọ wa kò fẹ́ ti fẹ́ ẹ̀sẹ̀ èèyàn kan ẹ onídàlà bíi ní orí má pàrọ̀ mọ́ kí bá ṣe òun ló sọ èyí tí ò ṣe mọ́sọ̀ kó fẹ́ kọ́rọ̀ ẹ̀ ta kó máa pàrọ̀ mọ́ kó mọ́ ẹ̀sìn wa lè léyìí ẹ̀sìn ká bára wa sòótọ́ ọ̀rọ̀ sẹ́lẹ̀ à ń sọ fún wa tí n bá ń lọ lórí facebook ń lọ lórí twitter ń lọ lórí kiri nìyí alhamdulillah ìyẹn ṣe nǹkan tẹ́yìn ọwọ́ rí pa ṣùgbọ́n ibi tí wọ́n wà òun ni kí ni ìmọ̀ ṣe pè fún rẹ yẹn ibi tí wọ́n wà òun ni ká máa pa ọmọ rẹ ni ibi tí wọ́n wà òun ni ká máa display nǹkan tí ò yẹ ká máa display kama gbégbé gbé sórí kìíní ni eléyìí lágbọ́rọ̀ mójútó àwọn ọmọ kéékèèké à expose wọn sí nǹkan tí ó yẹ ká expose wọn sí àwọn obìnrin wa ibi tó yẹ ká máa tọ́jú bọ̀ lórí Facebook ni wọ́n ń tọ́jú bọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí yẹ ká máa address kéńkálukú dẹ̀ kẹ́ẹ̀kọ́ ipa ìpè ìtò owó tí ó yẹ kó wò ó ṣe kìíní ó ṣàkàdì rẹ̀ wò anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ ó ní láàfútù bẹ́ẹ̀ ní nàbọ̀rà tẹ̀ ní nàbọ̀rà fẹ́yìn nàlàkẹ́ wúlà wà lẹ́yìn tẹ̀sílákẹ́ àkhírà ìrẹ́ àyè tó o bá wo obìnrin lẹ́ẹ̀kan sójú ẹ lọ sí ẹ obìnrin tí ó ṣẹlẹ̀ sọ rẹ má rẹ kejì alákọ̀ọ́kọ́ tó wò yẹ ọlọ́run bù wọn wà lẹ́yìn tẹ̀sílákẹ́ àkhírà èkejì tó wò yẹ wọ́n kọ́ kalẹ̀ against ẹ̀ ni o so this is what wẹ́n tó ṣe fún gbé new picture obìnrin wọ́n ń wò ó ń wò ó lórí Facebook ṣé mi kọ́ mo gbé sí ẹ̀ ṣùgbọ́n gbé sórí kiri ni ah. ó jáwọ́ báyìí tètè ti dànù ṣùgbọ́n kò jẹ́ kókó wọn wò ó bó wà lè ṣe fún gẹ́gẹ́ fún rẹ̀ ló ń gbé picture ààrẹ sórí Facebook ló gbé síbẹ̀ fún káwọn èèyàn lè mọ wò ó ìgbà tó gbé píkṣọ ààrẹ sórí Facebook ní tí wọn náà tó post fún píkṣọ yẹn ìwọ ni rí èèyàn kan wá fìlọ̀ kulọ̀ lù ẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní bu lórí Facebook ké kò ní dáa fún ẹ ṣòro pé kíní kan ní mí ni tó o bá kí n ṣe kíní kan ní kí láǹfààní tó fẹ́ rí nínú píkṣọ tó gbé sí rẹ̀ nítorí wọn rò ní pé èèyàn bíi ti tòun náà ìwọ náà ni so gbogbo àwọn nǹkan wọ̀nyí ìkọkúkọ ìgbé nǹkan kí nǹkan sórí fèrè àwọn nǹkan tá a gbọ́dọ̀ avoid eléyìí tó ṣe wá àti pàkíyèsí àwọn èèyàn síbi dáadáa ṣọ́ wọn lára níbi nǹkan tó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ eléyìí ní ṣe ti tiẹ̀ lórí facebook eléyìí ní ṣe ti tiẹ̀ lórí twitter eléyìí ní ṣe ti tiẹ̀ lórí whatsapp mo ṣe ká mọ spread ìbàjẹ́ torí pé gbogbo nǹkan a bá fọwọ́ akọ gbogbo nǹkan tí a bá fi ojú wa tá a fi wò gbogbo nǹkan tá a bá wa sọ náà là á ṣèṣe òǹpa rẹ̀ abẹ́lọ́mọba subhanahu wa ta'ala ìwọ̀nba tí a bára wa sọ yìí kọlọ̀mbà kò jẹ́ kó wúlò àwọn aburú kìíní yìí ó pọ̀ pé àsìkò ni ò ní jẹ́ ká lè onípẹ́ni tó bá tún bíbí ààrẹ pẹ̀lú jù ìbádà rẹ̀ ó ilẹ̀ ìbádà rẹ̀ ó ṣe kí ni ó ilẹ̀ ẹ̀bá rẹ̀ ẹ̀kan pé pókè gbogbo ọgbà orí Facebook ló wà orí kìíní kan ló wà Twitter ló wà ló ṣe tí ó bá ti kí ń ṣe pé ìmọ̀ ló ná ìmọ̀ ló spread torí pé ìmọ̀ gẹ́gẹ́ fúnra ní ìbádà ni ṣùgbọ́n nǹkan tó ń ṣe òní kó ń wo kí ló ṣe lẹ́yìn báyìí àwọn kìíní kan ìgbésùn àwọn kìíní bó ṣe ń kúrò mélòó ńlá ẹ́fọ́ọ̀bù ló ń lọ oòdùà olóṣà ń wo káàkiri ló ń wo oríṣiríṣi àpò tó yẹ kó fi ṣe ìbádà kó fi ṣe kìyàmù lé o ti lò mọ́ ibẹ̀ yẹn ṣé ó balada ìbádà ni orí jìnnà bákan náà àwọn ẹ̀ṣẹ̀ tí ó torí bọ́ ìyópọ̀ kò ní ní àsìkò fún ìmọ̀ yóò wé sí àtikú rẹ̀ làwọn àfáàfi ń pariwo àwọn social media yìí ṣọ́ra ń bẹ tó bá fẹ́ lọ lọ pẹ̀lú pẹ̀lú spread ìmọ̀ pẹ̀lú spread ìmọ̀ torí kò ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ èèyàn àmọ́ iye ọkùnrin ni ò ráyè ìyàwó ẹ̀ mọ́ àmọ́ iye ìyàwó ni ò ráyè ọkọ ọkọ jòkó báyìí ìyàwó jòkó báyìí àméjì ní ọjọ́ wà ní wọ́ọ̀dù ọ̀tọ̀ọ̀tọ̀ yìí wọ́n lè wọ́n bára wọn sọ̀rọ̀ lélé ṣe ń tó ṣe ń túìtì ilé yóò wọ́n kí lòun náà kọ̀ tó sórí Facebook lè pé ẹrẹ lómi gan àwọn ọmọ rẹ̀ kò ní kàtó fún wọn nítorí lo gbogbo àsìkò fún ni ó ti ra fóònù ó ti ra fún ọmọ kọ̀ọ̀kan náà nítorí àwọn àsìkò ààrì mo pàdé àwọn fámìlì kan ní Dubai ah, sorry, Abu Dhabi láti UK ni wọ́n ti wá wọ́n padà sí UK bí wọ́n wá fún àjàrí omúra wọ́n padà mo wá wo àwọn latest iPhone ló ń bẹ lọ́wọ́ ọmọ kọ̀ọ̀kan ní àwọn ọmọ yẹn ọmọ kéèké ọmọdún márùn ọmọdún á ah! máa wò pé èyí gan-an èyí tó wà lọ́wọ́ mi tó wà lọ́wọ́ ọmọ èyí tún lé ti tó wà lọ́wọ́ tèmi lọ àwọn kéèké máa bèèrè lọ́wọ́ kan náà ọmọ ìyẹn tó dàgbà sí ó lẹ́jọ́ ìta kìíní yìí ó ní ó ìzì fún ọlọ́run fún ọmọ lọ gbà láwọn èèyàn àwọn adẹ́mọ̀ sanwó díẹ̀ díẹ̀ sọ́tọ́ bá ti ní kó kéré àwọn tún láìkélé mọ́ àwọn tún lọ fún wọn wọ́n fún wọn ní latest mi sọ àwọn tún wọn sanwó díẹ̀ díẹ̀ sọ ọmọ kéékèèké gbogbo wọn ọ̀nà táwọn eléyìí yóò fi yíyàyà fún ìyàánú ọlọ́run bá lókù wàláyé àti tọ́mọ nísìnyí a ò lè gan fẹ̀yìntì ó bá understand nǹkan tí mo sọ àwọn ọmọ tiẹ̀ tó o kò mọ́ nítọ̀ gan-an tó ṣe pé ọmọ ṣe lẹ́yìn ẹgbẹ́ lọ Facebook ni wọ́n bẹ̀rẹ̀ pé kí ní ìmì wọ́n fẹ́ mọ ọyọ́ ṣe lẹ́yìn ah, bólẹ̀ tí ó lẹ́yìn wọ́n ti pàdé ọ̀rẹ́ kan tó ń ṣe kí ni tó introduce ẹ̀ fún wọn ìyá máa fẹ́ fún tó túmọ̀ sí pé nǹkan tí a ní láti mọ́nítọ̀ dáadáa ni ìjọ tó bá lọ Facebook ní bóyá o fẹ́ lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn kan àbò fẹ́ kọ́ ìmọ̀ kan tó jẹ́ ìmọ̀ tó wúlò wọ́n ti pé nílò ẹ síbẹ̀ wọ́n náà fẹ́ lọ dà rú o fẹ́ lọ béèbú o fẹ́ lọ ṣépè o fẹ́ lọ wọ́wọ́ kú wò o fẹ́ lọ gbé nǹkan tí ò dá sórí rẹ̀ eléyìí ẹ̀jẹ̀ akọ́ṣọ́nà ara wa kọlọ́mọ subhanahu wa ta'ala kí ìṣàrọ̀ wa.